mo sì fi yín sípò kí ẹ̀yin kí ó lè lọ kí ẹ sì so èso àti kí èso yín lè dúró kí ohunkóhun tí ẹ bá béèrè lọ́wọ́ baba ní orúkọ mi kí ó lè fi fún yín nǹkan wọ̀nyí ni mo pa láṣẹ fún yín pé kí ẹ̀yin kí ó fẹ́ràn ara yín bí ayé bá kórìíra yín ẹ mọ̀ pé ó ti kórìíra mi ṣáájú yín ìbá ṣe pé ẹ̀yin ṣe ti ayé ayé ìbá fẹ́ àwọn tirẹ̀ ṣùgbọ́n nítorí tí ẹ̀yin kì í ṣe ti ayé ṣùgbọ́n èmi ti yàn yín kúrò nínú ayé nítorí èyí ni ayé ṣe kórìíra yín ẹ rántí ọ̀rọ̀ tí mo ti sọ fún yín pé ọmọ ọ̀dọ̀ kò tóbi ju olúwa rẹ̀ lọ bí wọ́n bá ti ṣe inúnibíni sí mi wọ́n ó ṣe inúnibíni sí yín pẹ̀lú bí wọ́n bá ti pa ọ̀rọ̀ mi mọ́ wọn ó sì pa tiyín mọ́ pẹ̀lú ṣùgbọ́n gbogbo nǹkan wọ̀nyí ni wọn ó ṣe sí yín nítorí orúkọ mi nítorí tí wọn kò mọ ẹni tí ó rán mi ìbá ṣe pé èmi kò ti wá kí n sì ti bá wọn sọ̀rọ̀ wọn kì bá ti ní ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n nísinsìnyí wọ́n di aláìríwí fún ẹ̀ṣẹ̀ wọn ẹni tí ó bá kórìíra mi ó kórìíra bàbá mi pẹ̀lú. ìbáṣepé èmi kò ti ṣe iṣẹ́ wọn nì láàrin wọn tí ẹlòmíràn kò ṣe rí wọn kì bá ti ní ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n nísinsìnyí wọ́n ti rí i wọ́n sì kórìíra àti èmi àti bàbá mi ṣùgbọ́n èyí ṣe kí ọ̀rọ̀ tí a kọ nínú òfin wọn kí ó lè ṣẹ pé wọ́n kórìíra mi ní àìnídìí ṣùgbọ́n nígbà tí olùtùnú náà bá dé ẹni tí èmi ó rán sí yín láti ọ̀dọ̀ bàbá wa àní ẹ̀mí òtítọ́ ni tí ń ti ọ̀dọ̀ bàbá wa òun náà ni yóò jẹ́rìí mi ẹ̀yin pẹ̀lú yóò sì jẹ́rìí mi nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ wá.